ìyókù ìyókù ìyókù ìyókù means remaining ìyókù means remaining ẹ kó ìyókù àwọn ìgbálẹ̀ yìí sínú ilé. Ẹ kó ìyókù àwọn ìgbálẹ̀ yìí sínú ilé.